أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الذي لا يدر مصنعه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد هذا كفو الله سبحانه وتعالى وبيتي أكي ní orí ètò atọ́kọjá látara iṣẹ́ rẹ̀ lórí gbogbo ẹ̀dá òkè rẹ̀ náà kì kò dúró toríṣẹ́ rẹ̀ ò dúró ọba tó jẹ́ pé tọ́sẹ̀ yẹ́dà khairuhu wa kathura àlùmọ̀ ojoojúmọ́ lóore rẹ̀ onílékún lórí ẹ̀dá ìdẹ̀ra ọba yìí ọ̀pọ̀ sí lórí wa ní gbogbo ìgbà òun ló dẹ̀dá òun ló sì ti ṣe ètò gbogbo ohun tẹ̀dá tí ó jẹ́ àti tí ó ọba yìí náà lọ́ba tí ọpẹ́ àti yìn tọ́tọ́ sí látara èròǹgbà lórí gbogbo àwọn ẹ̀dá wa sílé ayé nítorí ká lè gbébẹ̀ sóríire ọlọ́wọ́ ọba wa fún ìrégbè ọlọ́run ò sì gbé ajù sílẹ̀ lásán bàlá arsala ilayna rusula ọba yìí ọwọ́ ran àwọn oníranran àwọn òjíṣẹ́ ọ̀ràn wọn sí wa kò sí tọ́lọ́run fi rán wọn bí kò ṣe wípé kí wọ́n lè máa jú wa níwèé ọ̀nà tá a tọ̀ táàbìrìlẹ̀ ayé wa sí àwọn àgbésẹ̀ tá a gbé tá yóò fi rọrùn fún wa tí àlùkìyàmọ̀ wa náà tí yóò fi dáa kò sí kíní kan tó jóore illa dalluna alayhi wọ́n tọ́ wa sí kò sí sí nǹkan kan tó jẹ́ aburú ilẹ̀ zajaruna anu bí o wa o nídìí rẹ̀ allahumma wa sallim wa zid wa barik alayhim ajma'in ọlọ́wọ́ àbíọ́ báni sìkẹ́ bani sige fún gbogbo awon òjíṣẹ́ ọlọ́run lápapọ̀ láì bẹ́ẹ̀ nìkan kan ike ìkẹ́ ọlọ́run ọmọ gbogbo àwọn tọrọ sí wa gẹ́gẹ́ bí ìmálẹ̀ ẹ̀yìn wa fún gbogbo àwọn tí wọ́n tẹ́wọ́ gbà kan náà àtàwọn tó bá wọn tó bá nàbí ló gbà àtàwọn tí wọ́n dé lẹ́yìn wọn ó fi dórí gbogbo àwọn bàbá bàbá tí wọ́n ti kọjá lọ tọ́lọ́hún lò wọ́n fún sẹ́ẹ̀sìn gbogbo àwọn tó ti bá àlùkìyàmà àti tóbi rẹ̀ àfi bíọ́ ṣe wọ́n lẹ́nu ìkẹ́ bẹ̀rẹ̀ látòrí bàbá wa samahatu sheikh alwalid abdulbaki muhammad ọlọ́wọ́ àbíọ́ bani kẹ́ bàbá ọkàrí gbogbo àwọn àbá wa tí wọ́n jẹ́ àlùfẹ́ẹ̀sìn àwọn bàbá wa ìmáàmù ìmáàmù àlùgbà tá a ti ní bẹ̀rẹ̀ nínú ìlú tá a ti ń bá wa sọ̀rọ̀ yìí ó fi dé gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa gbogbo àwọn aṣáájú ẹ̀sìn náà tẹ́ jẹ́ bàbá wa tí wọ́n ti kọjá ọlọ́mọba nìkẹ́ wọn àwọn tí wọ́n tún pẹ̀lú wọn náà táwọn náà ń gbé ọ̀pá ìsìláàmù dúró lórí kẹ́sìn ọmọ bàjẹ́ kọ́mọ tẹ̀síwájú ọlọ́mọba wọn àwọn tó sẹ́kù bá ní wọn jẹ́gunlẹ̀ wọn dáa bẹ̀rẹ̀ látòrí àlùfáà wa wàmà àtúnṣe muslim muhammad hussein akínọlá ọkàrí gbogbo àwọn tó jọmọ wọn tí wọ́n tún jẹ́ àlùfáà fún wa àpadà sí aburú ọlọ́mọdé ọlá àti tóbi ọlọ́run ó fi dórí gbogbo àwọn bàbá lọ́lọ́run ṣe ní ìkàn fún ẹ̀sìn bàbá wa ìmáàmù àgbà nílẹ̀ èwo ni ọ̀kárí gbogbo àwọn ìmáàmù ìmáàmù tó jẹ́ pé wọ́n gbé òkú ẹ̀sìláàmù yìí wọ́n gbé dání ọlọ́mọdékẹ́ mà padà sí aburú bàbá wa tọ́lọ́run ṣe ní alága fún ìṣọ̀kan gbogbo mùsùlùmí tilẹ̀ èwo tí wọ́n wá ń ṣiṣẹ́ náà lórí bí mùsùlùmí bá ṣe wà lórí ọ̀kan tí ọlọ́run ọbọ̀ òfin wa tẹ́wọ́ gbẹ̀sìn wa ọlọ́run dákun nígbà yẹn ọ̀la àti tòbí ọlọ́run pìtínà ṣàdúrà fún àwọn onígbọ̀wé ètò yìí bá a ti ń ṣe fún wọn náà ní jádùá fún yín àpadà sí aburú mọ́jọ tọ́ sí wọn ọba tí ó lò wọn sójú ọ̀nà tiẹ̀ àìnílò wọn má má fi ṣàdánwò fún wa ọ̀la àti tòbí ọlọ́run àti abáǹfọkàn bá ètò yìí lọ à ń sọ nípa ohun tó wà ní òde kì í ṣe ọ̀rọ̀ òṣèlú ìhàwó ojú wo òun lẹ̀sìn òun ló fi wò ó àsọfún wa nínú ọ̀rọ̀ tí a ti sọ ṣáájú wípé tá a bá ń sọ̀rọ̀ nípa òṣèlú àsọfún wa wípé Islam rí gẹ́gẹ́ bí ohun àmánà ohun àmánà ni irinṣẹ́ sì ni láti ṣe ìkọ́mọ̀tòlá adìlẹ̀ fil ard láti ṣe àgbékalẹ̀ déédéé sórí ilẹ̀ ọlọ́wọ̀n ọba tí ọba sí àgbékalẹ̀ ìṣèlú pàápàá jùlọ èyí tọ́lọ́ subhanahu wa ta'ala tó fi hàn àwọn òjíṣẹ́ làkúṣàdàtìlẹ̀ ard orílẹ̀ ayé yìí ọ̀bá bàjẹ́ Ọlọ́hun subhanahu wa ta'ala ló fi ń sọ fún wa nínú ẹsẹ̀ ìwúrà kan ọlọ́run ní walaula daf'ullahu nasa ba'dahum bi ba'din tí ẹ bá ti bá àǹfà wọn kan ṣalágbára àwọn fà wọn kan so lórí láàrin àwọn ènìyàn táwọn kan ti ń bẹ lábẹ́ wọn ń bẹ̀rù wọn wípé táwọn bá ṣe nǹkan kan tó kù díẹ̀ káàtó wọ́n ní àgbékalẹ̀ ìyà kan bọ́ lójófin tọ́lọ́run tí wọ́n mùsẹ̀ lórí àwọn tàbí yìí táwọn ti ń gbé kalẹ̀ fúnra wọn ti ń jẹ́ jìyà tí wọ́n mọ̀sẹ̀ lórí àwọn ó mọ́pọ̀lọpọ̀ ẹni tí ọ̀bá ṣebí ẹni tí ọ̀bá dàlúrú òun káwọ àbúrò rẹ̀ kò ní ìtorí pa àgbáwọn kan lérí àwọn kan lórí ilé ayé ọlọ́run tí ọ̀bá sí yẹn ni làfọ́sàdọ̀tẹ̀ àrùn orí ilẹ̀ yóò bá bàjẹ́ ni àwọn èèyàn ọ̀bá máa jẹ gàba lérí ara wọn walakin Allaha zu fadlin ala alamin ọlọ́run ṣùgbọ́n mi ọba yín ọlọ́lá ni mi èmi ni mo lọ́lá jù lórí gbogbo ẹ̀dá ilé ní ọlọ́run ni mọ̀ máa fi sórí ipò eléyìí fi ń yé wa wípé islam wa ẹ̀sẹ̀ tọ́pàtàkì ìṣèlú ìgbé àtọ ọlọ́run lórí ilé ayé ìgbé dúró ẹ̀sẹ̀ tọ́pàtàkì ẹ̀ ni látara ìṣèlú ìgbé òfin ọlọ́run dúró lórí ilé ayé ìfisábìlì òjò irinṣẹ́ ni tí èèyàn máa tara rẹ̀ rí ládá tí èèyàn tara ẹ̀ tí ó fi gba ládá kèé ti èròǹgbà mo fẹ́ rọrọ̀ mo fẹ́ kówó jọ òun kọ́ ni èèyàn máa ní lọ síbi ìṣèlú síbi ètò ayé èèyàn gbọ́dọ̀ láníyàn tó ń lọ ṣiṣẹ́ fún àlámọ̀rí ọ̀rọ̀ àwọn ènìyàn tí wọ́n fi sẹ̀mí ìrọ̀rùn gbogbo ìgbà tí èèyàn bá ń ṣiṣẹ́ fàlámọ̀rí àwọn ọmọnìyàn tí wọ́n fi ń sẹ̀mí ìrọ̀rùn òun ṣiṣẹ́ ìsan òun ṣiṣẹ́ ìládá lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala nítìtorí kí ni as-sultanu zillullahi fi ardi àwọn tá a bá pè láláṣẹ tá a pè òfin ọlọ́run ni wọ́n lórí ilẹ̀ ayé yáwí ilé yìí kúlù mọ̀jùlò agbé wọn kalẹ̀ fún gbogbo ẹni tí wọ́n ṣàbòsí sí owó lè rábẹ́ wọn ságọ́ sí káwọn tó jẹ́ adarí ìlú kí wọ́n lè jẹ́ ògì fún àwọn èèyàn nítorí ẹni tí wọ́n bá ṣàbòsí sí nínú àwọn ẹrú ọlọ́run tí wọ́n lágbára tí wọ́n rọ̀dọ̀ wọn sá sí ìjẹ́ lórí bẹ́ẹ̀ lónìí àwọn gan ni wọ́n jẹ́ ọ̀pá àyà lórí àwọn èèyàn táwọn gan tó ń fi ọ̀pá àyà lérí àwọn ọ̀lẹ lérí àwọn tí ọ̀lágbára wọ́n tún yí wọn wọ́n tún yí wọn jẹ àwọn tá a ní kẹgbà kẹdúótì kẹtọ́jú kẹsẹ̀ dáadáa sí àmẹ́tọ́ wá dẹni tí ẹ tún jí jẹ èyí túmọ̀ sí wípé tọ́mọnìyàn tí wọ́n bá ti mọ ìṣèlú díẹ̀ sìn ìdààmú oníyọ́mọ̀ bá ilé ayé ọmọnìyàn ìgbà tọ́mọ ènìyàn ó tó nísinmi ó dìgbà tọ́mọ ènìyàn bá tó mọ ìṣèlú tọ́mọ sí ẹ̀sìn tọ́mọ sí iṣẹ́ ládá tó wọ́n máa tarẹ̀ ìgbà ládá àwọn ọ̀lẹ tí wọ́n lágbára tí wọ́n máa sá sí abẹ́ agbára tá a fún àwọn tá a yàn sípò gbogbo ìgbà táwọn tá a fún nípò ìlà àdàlà tó bá wá gbé iṣẹ́ tá a gbé fún ọ yìí tó fi agbára tá a fún ọ yìí ipò tí wọ́n fi ọ́ sí ó gbé kárí déédéé káàmì láwùlà àjẹ alàrọ̀ ìyá ó sì máa gbaládá lórí gbogbo àwọn tó ń dáàjẹ ó mọ̀ ẹ̀kọ́ àyè táwọn èèyàn wọn táwọn àwọn olóṣèlú ń sáré rẹ̀ yìí àgbègbè tí yẹn fi gbà ládàá ni orílẹ̀-èdè nàìjíríà ẹ̀wòyọ millions iye ẹgbẹgbẹgbẹ̀rún àìmọye èèyàn tí ń gbé lórílẹ̀-èdè yìí bí èèyàn bá lè gbé tara wọn kó ṣe dáadáa lórí ẹnì kọ̀ọ̀kan ló ti máa lẹ́sàn níwájú ọlọ́run ṣùgbọ́n lónìí ọmọnìyàn ronú nípa ẹ̀san tọlọ́run ohun tó fẹ́ jẹ láyé òun lọ pàtàkì sọmọnìyàn eléyìí náà ni kálukú wọn wá kiri ṣùgbọ́n afẹ́ tí gbogbo ọmọnìyàn tá a wà nípò wípà ń sáré sí ipò kan tàbí pò míì nínú òṣèlú gàníyàn kọ́ fẹ́ sin ọlọ́run mọ́ kéré ń jẹ rẹ kó lè pọ̀ níwájú ọlọ́run subhanahu wa ta'ala torí gbogbo ìgbà tí èèyàn bá ṣe àyè yìí ní dọ́gbandọ́gba ní déédéé yóò máa gba ẹ̀san lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala bẹ́ẹ̀ náà ni wọ́n ìdájára àlẹ́ yìí bọ̀ bá wò òjòrò tó wùwá jìbìtì lórí àwọn èèyàn wọ̀nyí káàna alẹ́ ilẹ̀ ẹsẹ̀rò ẹsẹ̀ lórí gbogbo ẹnì kọ̀ọ̀kan òun ni wọ́n tún máa kàkọ́ lẹ́ẹ̀sẹ̀ lórí gbogbo ẹni tó bá lu ipò agbára ipò afẹ́ tó lò lọ́nà tí ọ̀dà ọlọ́mọsálá ìsàánú wa. nínú ọ̀rọ̀ tí wọ́n gbà wá wọn ni ya'malu al-imam al-'adl fi ra'iyyati gbogbo ẹni tọ́lọ́run bá fi sípò àṣẹ ó fi sípò adarí ọjọ́ kan tó ọba lò bóyá lọ́fíìsì tẹ́ fi ọ́ sí tó fi ronú bóòlà aráàlú ó sì wà nínú ìgbáyégbádùn ọba lò òòlòjú ọjọ́ kan lọ níbẹ̀ wọ́n ti jẹ́ kó yí wa pé afdol mi ní ìbáàdàtìlà ábí fi áàlìhì ní àtàsánà ọjọ́ kan tí adarí ìlú ọjọ́ kan tí aláṣẹ ìlú tó bá lò lọ́fíìsì ẹ̀ ti fi ronú báwo làwọn aráàlú ó ṣe gbáyégbádùn bóò ni àlámàrí ọ̀rọ̀ wọn ó ṣètò wọn lọ́kọjá ọgọ́rùn kan ọdún tí ẹlẹ́sìn kan lò nínú mọ́sáàsì tí ọ̀jáde fún bẹ̀rẹ̀ olóore ju ọgọ́rùn kan ọdún tẹ́nìkan fi ń ṣe ìjọsìn nínú mọ́sálásí tí òkú mẹ́ torí gbogbo ìjọsìn ẹ̀ pátá ọ̀dọ̀ rẹ̀ ní padà lọ gbogbo ìjọsìn ẹ̀ pátá tí ń ṣe oore rẹ̀ òun ní wà fún rẹ̀ ṣùgbọ́n iṣẹ́ tí adarí ìlú ń ṣe tọ́kọ ọjọ́ kan ṣe lórí gbogbo ẹni tí ń gbèlú òun lèrè rẹ̀ òun làǹfààní ẹ̀ òun lóore rẹ̀ òun yọ màá lọ. ìdí nìyẹn ni wọ́n fi gbà wípé ẹ̀san tó wà fún adarí ìlú lórí ìjókòó rẹ̀ ìrònú ẹ̀ lọ́jọ́ kan fún àlàáfíà aráàlú ọkà yọ ẹ̀ṣẹ̀ tí ẹlẹ́ṣẹ̀ kan ṣẹ̀ fún ọgọ́rùn ọdún ẹwùrì jẹ́ tí ń bẹ níbi nǹkan wọ̀nyí ọkọjà ń sáré kiri ọkọjà ń gbówó kiri tó tó bá ti jẹ́ tọ́lọ́run wọ́n bẹ lọ́run fún fi ọ́ ṣe kòǹgẹ́ lórí ẹ̀ tọ́lọ́run bá ti fi ọ́ ṣe kòǹgẹ́ ó ti sórí rẹ̀ àwọn náà tá a sì jẹ́ àwọn tá a fẹ́ dìbò ká má jẹ́ kọjá sí wípé ìwé tá a fẹ́ dìbò gangan lágbà wípé yóò jẹ́ ń táwọn wá kọ̀bọ̀ sí àlọ́wọ́ ká má gbà wípé inú ẹgbẹ́ tá a wà yẹn gangan òun lóore tí orílẹ̀-èdè yìí ń wá òun ni wọ́n ti lè rí mọ́gbà wípé bẹ́ẹ̀ tí ẹ tàbẹ́ni ó gbé lọ òun nìkan ohun tí ní kọ̀ọ̀kan gbọ́dọ̀ bà níyà ayé ẹni pé ẹni tó lè sẹ̀sà dáadáa fún wa òun ni Allah subhanahu wa ta'ala Allah nìkan òun ló lè sa ẹ̀sà dáadáa fún wa pé lótìtọ́ láríra nínú tàbá wọ́n wípé nǹkan yóò àwọn Ah, kò síbi tá a ti lè rí dọ̀dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala èyí jẹ́ ìfẹnisẹ́kìsí àkọ́kọ́ fún gbogbo wa táwọn gbáradì lórí ètò ìṣe àyípadà ìjọba tàbí ìdìbò tó ń bọ̀ kákọ́kọ́ ọkọ̀ ọ̀ràn wa lórílẹ̀-èdè yìí lọ́sọ́dọ̀ kágbé lọ́sọ́dọ̀ ọlọ́run ọdún èèyàn ọ̀dọ̀ ara wa nìkan ọ̀dọ̀ ọlọ́run nìkan nìkan sì ní ìgbẹ́kẹ̀lé kádà ìgbẹ́kẹ̀lé wa padà sọ́dọ̀ ọlọ́run iná lẹ́bi ánsẹ̀tẹ̀rì jú ìwọ̀ta àmúlùú mìnẹ́lìbàrí yẹ́sì mìsìkìínù bùnù mìsìkìín gbogbo ẹni tó mọ nìyàn máa tàn máa tẹ́ máa gbẹ́kẹ̀lé nínú ẹ̀dá abara lọ́rọ̀ ẹ̀ mọ̀ pé mìsìkìín ẹni ọ̀rọ̀ ara ti ẹ̀gbọ́n òye òní gbogbo ẹni kọ̀ọ̀kan wa ní àlámọ̀rí ọ̀rẹ́ kálukú wa tó lè darí wa sí dáadáa tí ó tó lè yá ṣe sáàmì lò láti lọ mọ́nìyàn síbi àìjá ẹni ó lágbára méjèèjì lọ́dọ̀ ó ní Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n tọ́bà yìí bá ṣe tán tọ́fẹ́ sí ojú rẹ̀ wo ẹ̀dá tọ́fẹ́ sí ojú rẹ̀ wo orílẹ̀-èdè tọ́fẹ́ gba àdúrà wọn yóò darí ọkàn lórí wípé kọ́ máa ṣe tí ọwọ́ ọlọ́run fẹ́ tí ó sì máa ju orí fáwọn èèyàn olúfiwà nínú àdúrà táwọn ẹni ìsájú máa ń ṣe wọ́n máa ń ṣe tí nǹkan bá kalẹ̀ bá ìpínlẹ̀ ọlọ́wọ́ ọba wa láti sọ́dẹ̀tì àlẹ́yìnà bìbùnúbìnà mọ́lá èyí náà ni kẹ́rìkọ̀ọ̀kan wa kájọ́ jẹ́ ìtẹ́wọ́ wa sí Allah ìbèrè ọlọ́wọ́ ọba wa làtúnṣẹ́lẹ̀tà àlẹ́yìnà àdìgbòlú òbínà mọ́ fi jẹ gàbá lé wa lórí mọ́ fi so lórí fún wa mọ́ fi sadarí adarí fún wa mọ́ ńlá yàkáàfù kàfíìnà ẹni tí ò ní lè bẹ̀rù rí ọlọ́run lórí wa ilé ìnìkan pọ̀ nínú àdúrà tí kálukú wa tá máa ṣe mọ́ fi jójó olórí lé a lórí gbogbo ẹni tí ò ní lè bẹ̀rù ọlọ́run lórí wa tí ò ní lè fáyọ ọlọ́run lórí wa mọ́jẹ̀kọ́jú olórí wa lórí wala yarhamna tí ò ní lo ìrònú ti a mọ́tí ẹ̀ tí ò ní lè sàánú wa ọlọ́run mọ́ lórí wa lórí eléyìí làdúà ta gbọ́dọ̀ kún fún ṣe ìbọn wa ta fẹ́ yìí òun kọ́ ló gbogbo bí kò sí àánú ọlọ́run àti agbára ọlọ́run tọ́jọ́ pé òun nìkan lọ́mọ gbogbo nǹkan ẹnu bí ìmọ̀ ẹnìkọ̀ọ̀kan wọ́n mọ́ tó dé dúró òun lè rí tàn ìmọ̀ kálukú wọ̀ kọjẹ́ gbogbo orú ẹ̀gbẹ́ bí tó rí òfìsí bí tó rí kọ wà ẹnu eré tàn sáká yìí náà ibẹ̀ ni máa wá yìí yóò ṣe ń owó wa yóò mú àbí kò ní múṣẹ́ ẹni tó mọ̀ nù wakọ̀ sí ẹni tó mọ̀ ni Allah subhanahu wa ta'ala ọlọ́run nìkan òun lọ́mọ̀ yìí nínú ma rẹ̀ tí ìkẹbọ́ wá rí báyìí rẹ̀ lámọ́ sá gbogbo wa kákọ́kọ́ sá lọ bá ọba yìí ká lọ sábà ọlọ́run níbẹ̀rẹ̀ wa yìí ọ̀gá tá bí aṣọ́jú ẹ̀dá anábìwá Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe fi kọ́ wa nínú àwọn nǹkan tó fi kọ́ wa ọkọ̀ wa ní àdúrà ìsàkárà kí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí pàápàá jùlọ àwàtà jẹ́ mùsùlùmí kákún fún ìbẹ̀lọ́hùn pàápàá jùlọ pẹ̀lú àdúrà yìí láti fi béèrè ẹ̀sà lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala kóhun gangan kọ́ sẹ̀sà òun tó jó orí fún wa òtò àgbọ́dọ̀ pàtàkì ni torí náà àdéhùn sí aṣọ́jú wa eh, musnad imam ahmad tọ́gbà wá fún wa ó ní aṣọ́jú ẹ̀dá níbi wa muhammad ọjọ́ yé wa pé ní ti adam nínú oríire tó máa náà adam lè rí ọ̀nà tá a fi lè rí ọ̀nà àbáyọ ọ̀nà tí ń wá ti fi lè lọ́wọ́ ó ní gbogbo tá a bá ń wá kàmàgbìlì kama máa fi ọlọ́run subhanahu wa ta'ala kama máa fi si ẹ̀sà lórí ọ̀rọ̀ wa tọ́bọ́ ti wá fọlọ́run wá ẹ̀sà wípé wọ́n ni kọ́ ọ̀sà ẹ̀sà lé wa lọ́wọ́ ẹni tí ó lóore fún wa kọ́ mọ́sàlá ìsí fún wa tàbá tó ti ṣe wà òbí àwọn sí bá dálẹ́jọ́ fún wa bá dálẹ́jọ́ fún wa sí tàbá tó ti sí orí rẹ̀ ṣùgbọ́n tá àbájọ́ ọlú sí ìdájọ́ ọlọ́run tá lọ́wọ́ ara wa la fẹ́ fi yàn lera wa lórí lórí tó lè tó padà di wàhálà. Fífi ara ṣe sọ fún wa jẹ́ hmm. nípa bá ṣe ara hmm. rẹ̀. Ṣùgbọ́n lè yàn fífi ara. Ibi tẹ́ ẹ fi ẹnu ìdúná jẹ. Hmm. Wọ́n ti ayé ti kú ìta. Ìmọ̀ ṣé alhamdulillah ibi tá à ń lọ ibi tá à ń sọ̀rọ̀ ọba náà rèé gbogbo òṣèṣì yìí ìṣesí ẹni tí kò mọ lọ́rùn nítorí pé gbogbo wa ń sẹ̀mí ìsẹ̀mí ẹni tí ọ̀dá ti tóbi ọlọ́ọ̀mà èrò wa ní wípé àwa fúnra wa òun la lè fi rí ń tàfẹ́ ọmọnìyàn tó bá wà mà fún wọn ọ̀rọ̀ náà àbáyọ lọ́nà kan yóò ronú wípé fún wọn tún gbọ̀nà ní gbogbo ọ̀nà tí èèyàn bá rìn tí ọba fi tọ́lọ́ síwájú ìdààmú lè yọ padà bábọ̀ ọbẹ̀ mo fi sọ fún wa pé kẹsì gbogbo ohun táwọn sáré rẹ̀ òun kọ́ ló lè yan dáadáa fún wa ẹni tó lè yan dáadáa fún wa lọ́lọ́run tá a bá wà nǹkan kan tá a fẹ́ fi sagbára ọlọ́run ní ká fi sagbára ká má fi kùmọ̀ sagbára má fi ìbọn sagbára má fi irọ́ pípa má fi sagbára tọ́ra wọn ní náà tí wọ́n pa àwọn lọ tí wọ́n fẹ́ dé wọn fi rọ́ sagbára. mọ́ fi irọ́ pípa fún wa mọ́ fi ṣagbára bọ́ ọbọ̀rọ̀ fọ́wà nìkan ló kúrọ́ fún ọ̀pá fọ́bà rẹ tọ́jà bí ó sì mú yàn lórí irọ́ lónìí yóò mú nígbà ọlọ́run bá dé tó mú ọmọ nìyàn lórí tó pa lórí àdéhùn tó ṣe tí ò mú ṣẹ ó ṣe ṣe ká rántí mọ́ wípé mo ọlọ́run ló eléyìí náà lọ sọ́dọ̀ yàn fún gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà ẹ jẹ́ ká mọ̀ pé tá àwọn ó lè ṣe fún wa òun lọ́lọ́run ọ̀dọ̀ rẹ̀ ní ká padà sí èyí tí mùsùlùmí ní tọ́bá jẹ́ pọ̀ títọ́ la jẹ́ mùsùlùmí gidi tá a lè fi wá ẹ̀sà lọ́dọ̀ ọlọ́run nígbà tó la fẹ́ síra kú ò ní bí ìṣesí kan bọ́ bí omi ẹ jẹ́ ká wá fi ọlọ́run ká fi síwájú nínú gbogbo ilé ìjọsìn lẹ́nu kọ̀ọ̀kan wa tá a bá ń jọ́sìn àjọsìn tá a bá ṣe àwọn àṣàdúrà tánàbí ti fi kọ́ wa àfítẹ̀lé tá a bá ti ṣe àfiwá ẹ̀ka ọlọ́run subhanahu wa ta'ala èyí ló fi pàtàkì kábèrè lọ́dọ̀ àwọn àlùfáà kí wọ́n fún wa torí mo bá mẹ́nu lé àdúrà yẹn ó ṣeé ṣe pẹ̀lú àwọn àlàyé tó wá ń díẹ̀ mọ̀kànyà lọ́bẹ̀ nítorí pé ká lè mọ ohun tí ó pàtàkì fún wa láti ṣe lọ́wọ́lọ́wọ́ tá a ti wà yìí tá a fi lè rí ọ̀nà àbáyọ tọ́jà òun ni ká padà sọ́dọ̀ ọlọ́run gbogbo tọ́lọ̀ subhanahu wa ta'ala bá wá sà fún wa ká gbà ní ẹ̀sà nínú hadith kan tí Muhammad bin Ka'b al-Qurazi tó gbà wá fún wa ó ní ànábì Musa alayhi salatu ó ń sọ fọ́bẹ̀ wípé ya ìrí ọba mi ò ayò khalqika akramu alayhi ta nínú ẹ̀dá rẹ̀ tó jẹ́ ẹ̀dá alápọ̀lẹ́jù tó pọ́nlẹ́jù nínú gbogbo ẹ̀dá paul ọlọ́sùnmáàánù wòsàálà ọ̀n sọ fún ẹ̀dì wọ́n sá pé alẹ́bí láyé záàlù lè sáàlù hù rọ́tọ̀ bá ń lè zikiri ẹni tó jẹ́ pé gbogbo ọgbà òun la ní etí ẹ̀ ní mọ́ ń tutù ní ti torí ìrántí ìní ọlọ́run tí mo rántí ìní ọlọ́run ní gbogbo ọgbà ẹni àpọ́nlé jùlọ nìyẹn lọ́dọ̀ ìní ọlọ́run alẹ́bí musa tún nílé ọlọ́run fa ayù kọlùkíkà ààlà ta ni nínú àwọn ẹ̀dá rẹ tó fi nímọ̀jù tó mọ̀jù ní gbogbo ẹ̀dá ọlọ́run wá sọ bá nàbì Mùsá pé òun ni àlébì yaltamisu ìlà ìlìmíyí ìlìmàgẹ̀rì gbogbo ẹni tó nímọ̀ ọ nímọ̀ ṣùgbọ́n ìmọ̀ rẹ̀ kèé jọ lójú ọ̀ka ìmọ̀ tọdún ẹ̀kún ó tún máa ń gba ìmọ̀ tẹlòmíì kún ìmọ̀ tarẹ̀ kèé dúró lórí ìmọ̀ tí ẹnìkan yóò gbà máa tẹ́lò mí ìkómọ àkàrẹ̀ ọlọ́run ní wọ Musa ẹni tó nímọ̀ jù ní. onídàá rẹ̀ ìrìn ọba ni wà á yóò kàlù kíkà àjẹl ta ni nínú ẹrú rẹ̀ ìrìn ọlọ́run tó ní déédé ondọ́gbàdọ́gbà jù nínú àwọn tí ń darí ayé kọ́ọ̀l ọlọ́run ní ẹrú mi tó ní déédé jù ní alẹ́bì yàkùnrin alànàfíì mọ́ yàkùnrin alàfẹ́ ẹrú mi tó jẹ́ pé tó bá fẹ́ ṣèdájọ́ ara rẹ̀ tó fẹ́ ṣèdájọ́ ara rẹ̀ gbèdé irú títí ṣèdájọ́ ẹlòmíì òòlò náà fi ṣèdájọ́ ara rẹ̀ kèé bí pé ẹjọ́ jẹ́ ẹjọ́ tòun ọmọ màdá ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lọ́yẹ alábòsí tẹ́jọ́ bá jẹ́ ẹjọ́ tiẹ̀ kò ní màdá gbogbo ẹni tó bá jẹ́ sí wípé ọmọ ẹjọ́ tara rẹ̀ dá gẹ́gẹ́ bó ṣe mẹjọ́ ti ẹlòmíì dá ọlọ́run ní onídéédé nù lọ́dọ̀ ìmọ̀ ọlọ́ anábì musa tún bọ́ lọ́wọ́ léèrè ìjàbí mọ́ lọ ibi sí ara ni mọ́ lọ ó tún wá bọ́ lọ́wọ́ péré ọba mi ayọ̀kọ̀lù kíkà ààrùn tààlẹ̀ ni ó tóbi jù nínú ààrùn mozambique tó tóbi lẹ́sẹ̀ jù nínú ẹ̀dá rẹ̀ ọlọ́run tẹ́sẹ̀ rẹ̀ tóbi jù gbogbo wa kúlù bí Adam kàtọ̀ wò gbogbo ọmọ anábì Adam pátá ilẹ̀

ìfura ìfura sọ́lọ́ sọ́lọ́ ó ìdá ẹ̀kùn ìfura di ọba omi mi tí ń fura sí mi tí fura sí mi òun lẹ́ni tó jẹ́ tó jẹ́ nínú gbogbo tí mo ní adébìmọ́sá ọba ni ayẹsẹ̀ ìmúka àbùjọ kí ẹrú kọ́ máa fura sólówó rẹ̀ ah ó ní bẹ́ẹ̀ ni ó ní gbogbo ẹrú mi alẹ́bí yẹsàkíìrù mi tó jẹ́ pé ó fèmí ọlọ́run wá ẹ̀sà lórí ọ̀rẹ́ ìwọ ọlọ́run ní kọ́ ọ̀sẹ̀sà fún wa ìrí ọlọ́run ìwọ ní kó fún wa lẹ́darí rere ó fún ọlọ́run wá ẹ̀sà ṣùgbọ́n wà láàyè àjọ bìkọ̀dọ̀ yìí èyí yọnu sí ẹ̀sà mi tí mo bá dákú irúfẹ́ kò ní yọnu sí kàátẹ́ lọ́rùn irúfẹ́ ẹrú bẹ́ẹ̀ òun lẹ́rú tí ń tó tóbi jù ní ẹ̀ṣẹ̀ òun lẹ̀ṣẹ̀ rẹ̀ tóbi níwájú ọlọ́run ọlọ́run bí àyè bá tún gbà wá bọ́yọ̀rọ̀ lórí istikhara yìí gangan òun gan tó láti fi bá ní sọ̀rọ̀ àwọn tó dìrọ̀ mọ́ ti pọ̀ gan tọ́jẹ́ pọ́ mọ́ nìyẹn gan lónìí ẹlòmíì ti di ẹlẹ́bọ̀ọ́ lójú ọ̀nà ìsìkára ìgbàgbà kọlọ́kọ́ sànù wa gbogbo wa lórílẹ̀-èdè yìí ẹ jẹ́ ká padà sọ́dọ̀ ọlọ́run ká kó ọ̀ràn wa lọ bọ́lọ́run lórí tí ń bẹ níwájú wa yìí ọlọ́mọ́sálá ìṣe dáadáa fún wa à ń sọ fún wa nínú ọ̀rọ̀ èyí tí à ń bá bọ̀ níbi tá a ti ń sọ pàtàkì ìṣèlú àsọ fún wa pé bí èèyàn bá lè ṣe dáadáa ìṣẹ́ ni ìṣẹ́ padà síbẹ̀ iṣẹ́ ládàá ni níbẹ̀ látó ti jó yé wa gẹ́gẹ́ bí iṣẹ́ atọ́kùn tó fi wọlé a sọ fún wa wípé òṣèlú ò gbọ́dọ̀ mọ́ pàtàkì nítìtorí ìpínlẹ̀ ayé ò lè já tá àbárí nǹkan mẹ́fà ayé yìí yàtọ̀ sílẹ̀ òjúnìyà àyàfi kárí kọ̀wáì kárí àwọn gbòǹgbò gbòǹgbò mẹ́fà kan tágbélé ayé lé lórí tí ọba ti sí gbòǹgbò mẹ́fẹ̀ẹ̀fà yìí wọ́gẹ̀wọ̀gẹ̀ òun nílé ayé wà wọ́n gbọ́dọ̀ gbílé ayé lórí gbòǹgbò mẹ́fà àkọ́kọ́ òun ni dínú mọ̀tẹ́bà ọmọnìyàn lórílẹ̀ ayé ọgbọ́dọ̀ lẹ́sìn ẹ̀sìn àgbọ́dọ̀ yọwọ́ ẹ̀sìn kúrò lórí àtúnlé ayé tàbá fẹ́ ṣe ibi ìdààmú ti ń bá wa nìyẹn nítorí pé àtúnlé ayé wa bá ń ṣe àyọ̀wọ́ ẹ̀sìn fún mi. mo fi sọ ń gba bá tún fẹ́ gbé lọ́rọ̀ òṣèlú àtúnṣe ọ̀tọ̀ lòṣèlú ọ̀tọ̀ lẹ́sìn. onídàwà láàmú ìyọwọ́ ẹ̀sìn kúrò níbi ìṣèlú ó kó dààmú bá ìṣèlú ilé ayé. bí a bá ní àgbékalẹ̀ ohun tí ó ṣe ilé ayé wa láǹfààní táàgbé ilé ayé kárí àwọn gbòǹgbò táyé yóò lè jókòó rẹ́gí bó ṣe yẹ àgbékarí gbòǹgbò mẹ́fà àkọ́kọ́ ń bẹ̀ òun ni dínú mọ́sábà ẹ̀sìn tó jẹ́ pé òun láàmà tẹ̀lé òun láàmà tẹ̀lé tí ó máa darí wa olóòmọ̀ jákọ̀ mọ̀ náà wa olóòmọ̀ júwe sáàmà sí fún wa kìí sà wá láwà á máa kọ̀pọ̀lọ̀ wa darí ẹ̀sìn ẹ̀kọ́ ìta abáfẹ́ kọ́ máa jẹ́sìn òun jẹ́sìn èyí táwọn ọ̀gá fẹ́ kọ́ jẹ́sìn kò ní jẹ́sìn níta àbáfẹ́ wọ́n máa sọ oní wọ́n máa wí ètà àbáfẹ́ wọ́n wí ápẹ wọ́n yọ kó ìṣẹ̀mí ayé òlìdá ẹ̀sìn gẹ́gẹ́ fún rẹ̀ òun la gbọ́dọ̀ máa sísẹ̀ wa tẹ̀lé ìkíní nù ẹlẹ́kejì sáyé bá gbà torí wípé ẹ̀sìn yìí ti rọra yàn ìtòfilé tó bẹ́ẹ̀ òun ni wípé níjọ́ ọlọ́run ti dẹ́nì kọ̀ọ̀kan wa ló ti fi ṣàwáàt adùn àwọn adùn ó ti fi wú ẹ̀mí wa zúyìnà lìmẹ́sì ṣùgbọ́n ṣàwáàtì mínà nìsáì والقناطر المقصرة من الذهب والفضة والخيل المسومة bí parí ayẹyẹ ọlọ́run ti ṣe lọ́ṣọ̀ọ́ òun ti ṣe lọ́ṣọ̀ọ́ lójú ọmọ nìyàn àwọn ọ̀fẹ́ àwọn adùnkan òun ló mú gbogbo ṣẹ́ ní ṣẹlẹ̀ ní fi ṣẹlẹ̀ òun ló mú yíyọ àdáwá òun ló mú gbígbẹ̀mọ́dé nítorí pé kálùkù ní ẹ́ ti ro adùn ìfẹ́ owó ẹlòmí ìbádé bí wípé ọmọ padà tó ń fẹ́ yọ tó ń fẹ́ gbé ó lè tó lè tẹ̀yìn ẹ̀wá ó lè fàkẹ́ni ìwọ̀n kalẹ̀ ṣùgbọ́n torí ṣe ń dì díẹ̀ tọrọ tí wọ́n fi bo sísì lójú sísì tí wọ́n fi bo tọ́rọ lójú fún kọ̀jẹ́kẹ́mi rẹ̀ gẹ́gọ́ pàtàkì sí kọ̀jẹ́kẹ́mi ẹ̀dẹ́ ẹgbẹ́ rẹ̀ kọ́ pàtàkì sí kọ̀wá sí ń tó lè pàtàkì ẹ̀ ní ọmọ nìyẹn sí kọ̀jẹ́sẹ̀ gbogbo ìgbà sẹ bá ti mẹ́sìn fún ò ìpayín kékeré yọ máa ṣẹlẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ ayé ọmọ nìyẹn ẹ̀sìn ló lè fún yẹ adùn yìí nínú ẹ̀yìn ọmọ èèyàn kò sí ohun tó lè fún yẹ rẹ̀ gbogbo ohun nìyẹn ń lò láyé ohun tá a fi ń lé ohun adùn ayé kiri ohun tó lè ṣe tó lè sọ̀ráfà nùfúùsànà anishawat tó lè darí ẹ̀mí wa kúrò níbi adùn ayé tó fi rẹ̀ emi wa shawat ìfẹ́ obìnrin ìfẹ́ owó ìfẹ́ ilé ìfẹ́ kàngò àlàkáìlú ni mùsàlùmá gbogbo kálukú lọ́fẹ́ yí ọkọ̀ padà èyí tó máa lọ tẹ́rẹ́tẹ́rẹ́ lórí gálọ́bù tẹ́nìkan ò ní mọ̀ pé rìn gbogbo ayé lọ́fẹ́ lòó gbogbo obi tí kálukú bá wá lè rìn tí ó fi tí ó fi tẹ́lọ́ ní kálukú sáré rẹ̀ tí bá tí ẹ̀sìn mùtábà tí wó gbé ọkọ̀ wa láàgbé tẹ̀lé tí ó máa darí wa kò ní sí wa kúrò níbi ti fi ewé ẹni pọ̀ yìí tó fún bẹ́ẹ̀ á ní ìrà la kan mo fẹ́ dà kálukú ní sáré kiri kọ̀sẹ́ńtì ọ̀fẹ́ ó fi dórí e, e, náà fi kàtí tí ń lẹ̀ gan tí ń pè ní tẹ̀sìn nínú àtòjọba ẹ̀rì ogun lọ́gọ̀ gbogbo ẹni tí ó ma sáré ẹ̀ pé èmi náà sàkóso lọ ọwọ́ mi ní ó kó sí ọwọ́ mi ìrádà ìrádà pọ̀ ádà ádà ádà ádà kọ̀ wá sí ohun tó lè bu omi tútù ẹsẹ̀ ni òun ló fi jẹ́ pé kókó àkọ́kọ́ ni gbòǹgbò àkọ́kọ́ nìyẹn tá a fẹ́ gbé tá a fẹ́ gbé ààtò àtàkùnṣe ayé ọmọ nìyẹn tá a fẹ́ gbé ká ẹlẹ́kejì torí àsìkò òun ni sọ̀tọ́ọ̀nù kọ̀ ọ̀yọ̀ tá a bá fẹ́ kílẹ̀ ayé ó dúró dáa ọdún ọ̀ràn yẹn ká ní aláṣẹ aláṣẹ tí ọ̀pá àṣẹ wà lọ́wọ́ ẹ̀ ẹlòmíì àmọ́ já láṣẹ tí ò ní sọ́kọ̀ àṣẹ lọ rẹ̀ wọ́n lè sọ lòmíì ládarí tí ò ní lè darí kankan nítorí ó bẹ̀rẹ̀ lórí àníyàn tó náà bá fi ṣiṣẹ́ ẹni àníyàn tiẹ̀ náà bá darí kó fẹ́ tó nǹkan ṣe pé tí ó jẹ lọ́ ń wá kiri nídìí rẹ̀ kò ní sí ìtẹ́ tó kò ní sí tí ó ìdarí rẹ̀ ò lè dá bọ́pọ̀ àṣẹ ń bẹ lọ́wọ́ rẹ̀ kò ní lè fi nálẹ̀ ilé ayé bùkátà sí sùlùtọ́ọ̀nù kọ̀ọ̀yẹ̀ adarí tọ́pọ̀ àṣẹ wà lọ́wọ́ ẹ̀ tí ó sì lè fi ọ̀pá àṣẹ

ìfẹ́ máa gbẹ́sẹ̀ pé èmi ni kí wọ́n máa bá wájú ní gbogbo ìgbà kí wọ́n má bẹ́ẹ̀ lò ní ìmá ọ wà nínú sáàrò pọ̀ mẹ́jọ míyàn tí ọba wa sádarí tí yọ máa darí kálukú ilé ayé ò ní dá ẹlẹ́kẹta abùkátà sí adìlọ́ sàmì tí dédé ọ̀kárí tí dédé ọba ti kárí ilé ayé ò lè rọrùn déédéé tí ó kárí tá a bá lọ́dọ̀ adarí tá a bá lọ́dọ̀ ẹ̀fẹ́ darí a bá lọ́dọ̀ ọkọ a bá lọ́dọ̀ ọ̀gá iléeṣẹ́ a bá lọ́dọ̀ eh, ìyá tí ń ta ọjà tí ń tajà tí ń ta ohun tó rí ọmọ ta tọ́jẹ́ pé nǹkan ẹ bá pè lóṣùwọ̀n tá a bá gba ń tọ́ ọ̀tà fún wa dèjì òṣùwọ̀n láàmú abá ṣé déédéé wá kárí lọ́dọ̀ wa lónìí àwa ń retí pé nǹkan tó gbogbo àwọn kẹwàá yìí ó lábùkátà sí kó ní àgbékalẹ̀ kí ní ayé ọmọ nìyàn kú lè bá dá ẹlẹ́kẹrin amúnà à ìfàyàbalẹ̀ náà tó náà kárí gbogbo ìgbà tílé ayé bá wà tí ìfàyàbalẹ̀ ọ̀kárí ó ní iye gbogbo ọ̀nà tí yọ̀nà méjọ òun ní ìkárí ìfàyàbalẹ̀ ló lè gbà wá nítorí pé àsìkò sí tọ̀mọ́ nìkan níbi lọ́bẹ̀ gbogbo ọ̀nà mẹ́jọ olùfàyàbalẹ̀ nígbà wá sábì sọ̀tọ̀ kárí torí gbogbo ìtọ́mọnìyàn ń lò láyé lónìí olóbùkátà àti fàyàbalẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala sí pàtàkì ẹ̀ ẹ̀wọ̀n tó ti ń fi àpéjúwe lélẹ̀ ọlọ́run lémi ọlọ́run tó rọ̀bà mọ́sálẹ̀ kọ̀ríyẹ̀tàn kánàtì àmínàtàn mùtùmáyínà ọlọ́run tó kan tó jẹ́ tó wípé ọ wà nípo olùfàyàbalẹ̀ tó kàn wọ́n tó lélẹ̀ dáadáa. kí gbogbo wọn tó nínú ilé tẹ́ bá fẹ́ jẹ́ tòtò ní àyẹ̀wò fún láti dá sí ètò ṣùgbọ́n ẹ fi fẹ́ kí ọlọ́run náà wà nínú fàyàbalẹ̀ ìlú maka lọ́lọ́run tọka. níjọ́ nǹkan tó di pọ́lọ́run rán ànábì muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ṣùgbọ́n ti bi àná omi lọ ṣùgbọ́n gbọ́n ṣe kẹfẹ́ rí sí dẹ̀rọ̀ wa náà wo wa yìí pa wa náà ti ń ní àwa ńgbà tá a ṣe tọ́jẹ́ pé tó yàtọ̀ sí ti ọlọ́run ló kù táwọn gbóṣùbà fún láńpẹ́ gbogbo ayé kí wọ́n wá bá ní wò àpẹ ayé wá pé àti ń dàgbà sókè nínú ojú ọ̀nà tọlọ́run òun táwọn payé wá fún wọ́n wá bá ní wò ní ẹbọ ọlọ́run gbogbo ìgbà tí èèyàn bá ti ṣètò fèrè sí dàdá tẹ́mi ọlọ́run ṣe fún yín ọlọ́run àjọ kan ọlọ́run lè bá ṣàlùjọ ìwàlà káwọ̀ wàlàkàwò àti a balẹ̀ ọkàn. Níjọ ọlọ́run subhanahu wa ta'ala tó wá padà rán nàbì wá sáyẹyẹ. Sára Mọ́kà tún ò tó fẹ́ gbà. Ọlọ́run tó padà tún fún ọlọ́run. Ọlọ́run ní wà nàbì sọ fún pẹ̀lú fún rọ́bì mọ́ ó yẹ máa sin ọlọ́run yìí wà àmọ́nà òun mi nìkan ò èmi ni mo fi yín láyà balẹ̀ nígbà táyà ń pa yín tẹ wà nípò àjọ tí ò ní fàyà balẹ̀ ìlú ayé tí ó da ó bùkátà sí amúnulà àm ìfàyàbalẹ̀ tó pé tó kárí ní gbogbo ọ̀nà tá a lè wà á rí á rí fàyàbalẹ̀ nínú ètò àlàáfíà fàyàbalẹ̀ nínú ètò orú ìtànṣẹ́lọ́yì àwọ̀dọ̀ rí fàyàbalẹ̀ ńbẹ ìfàyàbalẹ̀ amúnumùrú rí ojú ọ̀nà fàìbalẹ̀ gbọ́dọ̀ wà lọ́sẹ̀ yẹn jáde lóru yóò ní fọkànbalẹ̀ ọjáde lọ́sàn-án yóò ní fọkànbalẹ̀ kò ní jẹ́ pé wákàlẹ́kẹ́ ìgbọ́mọ̀ balẹ̀ káàkiri bẹ́ẹ̀ ẹlẹ́kàrún kọ́sùbùdà ibi tá a bá fẹ́ gbìn a fẹ́ gbìn èso ilẹ̀ tá a fẹ́ gbìn èso ìjọba rere ẹ gbọ́dọ̀ jẹ́ ìlọ́ra ìlọ́ ọlọ́ra ilé ọlọ́ra tó jẹ́ pé àwọn èèyàn ìtumọ̀ ọ̀rẹ́ ẹni fáwọn tí wọ́n bẹ́ẹ̀ àwọn tí wọ́n jẹun ẹ̀mí tí wọ́n mọ̀ lọ́wọ́ tí wọ́n mọ̀ súnmọ́ tí wọ́n fẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lónìí pàápàá lórílẹ̀‐èdè yìí wọn àmọ̀ túmọ̀ yẹn ní dípò ojú ọ̀nà tí jẹ̀sí aná ó fi tí ó fi dé ìlọ́mọ nìyẹn màá sí kọ̀bá ń jẹ́ pé ẹni tí ń gbẹ́dẹ̀dẹ̀ ọmọ wípé ẹni tí ò lè dẹ́ẹ̀dẹ̀ wọn dáadáa yìí ṣùgbọ́n sì torí nǹkan afẹ́ rígbà lọ́wọ́ ẹ̀ kálukú ń fi ìmọye owó tí wọ́n fún tí kálukú ń tẹ́wọ́ gbà wọ́n fi ń da ètò ìsẹ̀mí ayé àtọ́jọ́ ọ̀la ìjọba wọ́n fi ń dàrú nítorí kíni torí wípé ilẹ̀ ibi tá a fẹ́ tá a la fẹ́ gbèjọba rere sí kèsì lọ́lọ́ra gbogbo tí èèyàn bá ti ń gbè sórí ilẹ̀ tó ti di ilé òkú láyà rújù ilà nàkàdà kò ní mú kankan jáde àfi kankan mọ́. kàntàmọ́ àwọn àjọ wa nílé ẹ̀dá abẹ́ gbé kẹ́sì kẹ́lí ọlọ́ra kò sí ìdílé ọlọ́ra. náà ni gbogbo táwọn fojú rí lẹ́nu ẹ̀sọ́ fún yípa nǹkan ti kádà wá sẹ́ni tí wọ́n tó ti ilẹ̀ rẹ̀ bá jẹ́lẹ̀ ọlọ́ra àmọ́ kádà pé torí ẹ̀ ló kó owó fi lọ yẹn

ọlọ́wọ́ jẹjọ rí padà ọwọ́ jẹjọ àti ló wà ní ọlọ́wọ́ jẹjọ rí padà ọlọ́wọ́ jẹjọ rí padà ọlọ́wọ́ kẹyìn ọgbọ́dọ̀ jẹ́ táwọn èèyàn ti jẹun ẹ̀mí òun ni tá a bá fẹ́ gbìn bẹ́ẹ̀ ẹni tá a bá fi lélẹ̀ tá a fi jẹ́ máa jọba òun ló ti jọba ṣe fún àní ìdálà àmú wàhálì kan sọ́ra wọn kò sọ́ra àmín àmín àmín àmín àmín ọlọ́wọ́ tẹ̀yìn ẹ̀ṣẹ́ òun ẹ̀ṣẹ́ ẹlẹ́kẹfà wà ámọ́lò ń fàṣẹ́yìn gbogbo omi tá a sì rí ìjọba rere ṣe amọ̀lù fàṣẹ èròǹgbà àwọn tí wọ́n fẹ́ ṣe gan ọgbọ́dọ̀ jí ọgbọ́dọ̀ tẹ̀lé àwọn tó gbọ́dọ̀ ní èròǹgbà tó jìnnà nínú orílẹ̀-èdè gan èròǹgbà tó jìnnà èròǹgbà tó kún kẹ́kẹ́ ọgbọ́dọ̀ wà Àlékùn Sàrá àwọn ọ̀rọ̀ ọlọ́wọ́ kẹ̀yìn kí ni lórí yìí. Thank ọlọ́run sẹ́lẹ̀ sẹ́lẹ̀dà ọlọ́run sẹ́lẹ̀ sẹ́lẹ̀dà àdúgbọ́lọ́dọ̀ ọlọ́run àti àkọ́kọ́ àti kejì ìmọ̀ràn tí ó dáa púpọ̀ ní ẹ̀rí pé bíta àti lọ gẹ́gẹ́ bí ẹni àkọ́kọ́ tó sọ ẹ̀rí pé wọlé pàtàkì àdúrà kára fún wa kálukú wọlé sí lọ́dọ̀ kábẹ́ kárọ̀ mọ́ kábẹ́ lọ́hùn fún mọ́ sẹ̀sà fún wa gbogbo tí ó jẹ́ náà fún wa sí mọ́sùlù kò fà burú fún wa aláàtí tóbi rẹ̀. Ààrẹ wọn sọ̀rọ̀. Kí ni bẹ́ẹ̀ rẹ̀? Ọ̀rọ̀ lórí wọn kò wọ́n wọ́n sàmù wa, kò ní pé bóyá ó bá ìpáwọn adára ṣe tọ́ọ̀kì ìṣẹ̀lú lóṣèlú ni àrọ́nà tí wọ́n ní. Ọlọ́run sálẹ̀ sálẹ̀. Kò sí ibi tí bí ayé wọ àìsàn ọ̀pọ̀lọpọ̀ orí nǹkan jẹ síbi pé ká bẹ́ẹ̀ dìbò ká má lè béèrè owó. ẹni tó bá mọ̀ pé á àtijọ́ àti mo òun ò nira ẹ̀yìn rí kó bá wọn béèrè owó pé tó ń bá bẹ́ẹ̀ dìbò. ọ̀pọ̀ ẹgbẹ́ tí ó dìbò lọ́wọ́ ẹgbẹ́ yóò yẹ ìbéèrè ìfowó yóò rí pé àwọn tó bá dínkù yẹn àwọn nìkan ronú pé ó yẹ káwọn sí dáadáa orí pé bóyá wọn ń gbowó ògùn ní òjẹ ká sí dáadáa yẹn ẹni ìléyà àti dáadáa ló ti bẹ òkòwò ní abẹ ńlá jẹ lè lo ọdún kan parí ń bẹ ẹkùn máa rè fọba owó yẹn ọbẹ ní burúkú tá máa ń gbé níbẹ̀ náà lò wọn pa àdúrà sọ ilé sàládà ah, ibi tó ẹ parí ẹ̀sùn náà ni pàtàkì. a ṣàdúrà fún gbogbo kan wa àtàjọ ọmọ orílẹ̀-èdè yìí ọlọ́run lọ bá tí mọ́tòsí òdìgbà èèyàn bá tó ń tẹ́wọ́ lẹ́sọ̀wọ́ tá a ń gbà yẹn kọ́ni ọ̀rọ̀ bá ti máa ní kí ọmọ àfòsì hàn kì gbogbo ẹni tí ò gbowó náà ni rọrọ̀ bá ti ọkàn tọ́mọ wípé nǹkan yìí ojúṣe mi tí mo fẹ́ ń lájúlọ láti pẹ̀ èso ọ̀fájúlọ èso kí ni bẹ̀rẹ̀ yìí bẹ̀rẹ̀ wà ní pé bí a bá ti àlò àlátá bí a bá jẹun bí àwẹ̀ bí àlò aláwọ̀bàjẹ́ Ọlọ́run sàlẹ̀ sàlẹ̀. Ọlọ́run mú dáhùn wá fún wa. Torí di eléyìí, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táwọn tí wọ́n ń dá sí ètò tí wọ́n ń sọ ọlọ́wọ́ sẹ̀lẹ̀ kọ̀ọ̀kan lẹ́sàn Ojú tí wọ́n fi wò bó ṣe rí náà nìyẹn, kò sí ń tó bí ju wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀fà ṣùgbọ́n tí èèyàn bá ní ayọ̀ ọkàn kéèsé pé gbogbo nǹkan tí ó ẹ̀jẹ̀ kọ́ máa nìyàn jẹ́ kí òsì ó tù lọ síbi gbogbo tí ọ̀dà tí èèyàn bá yẹ ayọ̀ ọkàn èèyàn mọ̀ wípé owó tó fún mi òun kọ́ mi fi sọ èròǹgbọ̀ ọkàn mi kí fi sọ lọ́nà àlékún sálàmù.

ìlú ẹni báyìí ni ọ̀yẹ́ kí èèyàn tẹ̀lé àwọn àdìjọ́ ọ̀yẹ́ kí èèyàn fi tẹ̀lé ni kẹ́sàlàyé ẹ̀fáwọn aráàlú tẹ́lẹ̀ gbọ́rú ẹni tí wọ́n ní kéèyàn àtẹ́ ẹ̀ ní pàápàá jùlọ irú àti àdẹ́kùn sọ yẹn náà inú wa ń dùnkọ̀ nípa bá fi àdúrà yẹn síta kó ní àdúrà yẹn lọ́wọ́ láti fi fàdúrà nípa ti ní kọ́lọ́mọ́sẹ̀ ìgbàdúrà òun wa tó wà sí ìjẹ. ọlọ́run sọ̀rọ̀ lẹ́sẹ̀ dáadáa gbogbo ẹ̀ náà àdé lè máa ọ̀rọ̀ bóyá kìí sọ̀rọ̀ bóyá ọ̀dà àtúgbè wọn ọlọ́wọ́ sí ẹ̀rù gbogbo ẹni tó wà pé ọjọ́ ìlú ètò ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí kò tí ì mú ojú tó ìbáwọn ènìyàn ṣe ń lé ìlú pọ̀ lórí ètò yìí ṣùgbọ́n láàrin ìgbà ṣẹ́jú méjì àwọn èèyàn ní kẹ bá wọn sọ bí àtàwọn olùsí ti ara fún hmm. ó yà kẹjú oní nǹkan kékeré ṣùgbọ́n bá ti ṣe tọ́lọ́mù tó fún àyẹ̀wò torí pé sílẹ̀ sí ilẹ̀ wa ìyẹ́ màá súnmọ́ fún òfin náà kan táwọn ní ọ̀pọ̀ bá ti wá sí ilé ìtawọn ọmọ ìyàwó sọ ní pé àwọn fẹ́ kí àwọn bàbá wa kí wọ́n pèsè náà kí wọ́n fi ẹgbẹ́ mi sọ fún wọn ní káwọn bá kí wọ́n gbégbé rẹ̀ àwọn bàbá wa lẹ́gbàá ṣùgbọ́n. Abdulla lọ́wọ́ san akọ́kọ̀ ní ẹ̀sán tó lásìkò tí ó ti lè wà bá ah, bí a sì ti sọ gbogbo àwọn bàbá náà ni wọ́n gbọ́ ètò èyí tá a ti ń ṣe iṣẹ́ wọn náà là ń jẹ́ àwọn náà ni wọ́n fi ràn wá ọkàn wá sì balẹ̀ pé wọn ò ní ṣe nǹkan kan àfi tí ó jòrè fún lò ojú tí wọ́n fi ń wò bàbá tó fojú mi wò òun gan lè ṣokùnfà wàhálà àwọn nǹkan tó jẹ́ ìdòrò mọ́sá lọ́hùn nítorí pàníyàn tí kálukú ní ti ń lọ ibi tí ń lọ oríṣiríṣi àníyàn tá a bá sì ní wọ́n fojú wípé lámọ́ ní ni ká fi sí i ó lè bí ìdààmú àtọ̀tẹ̀ torídélé àwọn bàbá ipò tí wọ́n wà tọ́lọ́ ti fi wọ́n sí òun náà ní po pé wọ́n jẹ́ bàbá fún gbogbo gbogbo òlu wọ́n sì bẹ lọ́hùn wọ́n jẹ́ pé tọ́lọ́ subhanahu wa ta'ala tí ó tẹ̀lé sà fún wa tí ó jẹ́ oore bí wọ́n ṣe ń gbọ́ yìí táwọn ọba níṣẹ́ kan ìgbà tí ọba fi di ọjímà tí ń bọ̀ wọ́n jẹ fún gbogbo ìlú ṣùgbọ́n gàá fẹ́ kí wọ́n lè dùn náà wà náà ní pé ká máa bẹ lọ ká sì máa ṣe àdúrà fún gbogbo wa pátá ìpele yìí tí ń bọ̀ níwájú yìí ọlọ́run nìkan ọlọ́ba tí ń ṣẹ̀ṣà dáadáa fẹ́dà lọ́sàlẹ̀ ìṣẹ̀ṣà dáadáa fún wa lórí ẹ̀ ọlọ́run kọ́ mọ́ sí ní okùnfà fìtínà fún wa ó sì sí ní okùnfà orí fún wa ó sì lókùnfà dáadáa fún wa wàyí nàdá tó àti sọ́nà pẹ̀lú kọ́wìnà ọlọ́pàá ìlú ìtàgé ramakilẹ̀ ọlọ́mọsàlẹ̀ ìsàánú orílẹ̀-èdè yìí àpẹẹrẹ yóò dọ́lọ́ àdúrà tí ń sèkára ta sọ yẹn lọ́ba di ọjọ́ mẹ́jọ àmọ́ ní títà kẹ́ni kọ̀ọ̀kan wa ojúkọ̀nà méjì lọ́mọ́ gbà wá ọ̀kágùn ọ̀kan fún méjèèjì náà láàmú wa àtọ̀rọ̀ tó dìrọ̀ ma ètí èèyàn bá lè máa ṣe lẹ̀ yọ máa ṣe láti wá ìta ọlọ́run tọ́lọ́wọ́n bó fi ṣe dáadáa fún wa.